àìsọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú wa nábà Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run kó bá fi ìkẹ́ àti gẹ̀ kó bá fi ránṣẹ́ sí gbogbo àwọn alálé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa náà tí a ń tẹ̀lé ojú ọ̀nà ma nábà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn mọ̀lẹ́bí wa àtàwọn náà lápapọ̀ la hawla wala báyà ká sọ pé due to uh, some circumstances tá a lè dá maintain kí Allah subhanahu wa ta'ala kó gáàdì ẹnì kọ̀ọ̀kan wa. a sọ pé n tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ó náà ní tí àti ìkànnà àwọn àgbà àfà àwọn àfà tó yẹ pé ibi tí wọ́n ṣègbìyànjú nínú ẹ̀sìn wọ́n tún sun wọ́n lórúkọ tórúkọ yẹn wá di pé lónìí ẹni tí ó sọ pé òun fẹ́ ṣètìláàmù bá nínú ẹ̀bùn àmì àfi kó mú nínú wa wọn àfi kó mú nínú gbogbo ìgbìyànjú ti wọn náà ó náà ni sheikh wa islam táàmà sí a ibn taymiya nígbàtí a fẹ́ bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ oníwọ̀n yẹn gẹ́gẹ́ a sàlàyé ń pa orúkọ wọn ní kókún a tí àwọn yìí ó náà ni tá ń pè ní láàmìyàtú sheikh islam láàmìyàtú sheikh islam wọ́n kọ́ ní kọ́ poem ni wọ́n kọ́ ní kọ́ poem ó dẹ̀ ní ẹsẹ̀ 16 ìyẹn ni pé sixteen abiyad ẹsẹ̀ sixteen ni orin yẹn ní rhymes ẹ̀ ẹ̀hẹ́n sixteen rhymes ni so ṣẹ́rí ọ̀rọ̀ orin wọ̀nyí ó ní tá a fẹ́ ṣàlàyé àwọn yàrá ni máa wò pé àti ah, ẹ̀wárí kan ṣe kan ṣe ẹ̀sùn á dé ní ìsìn ibi táyì rí kan ṣe kan wá dé orin náà tó wá ń ṣàlàyé ní ìsìn <laughs> ẹ̀sùn náà máa ṣàánú orin eléyìí kù ní bí ẹ̀sọ́ fún ẹ̀fẹ́ sọ̀rọ̀ ń pa two pack àbí ẹ̀fẹ́ sọ̀rọ̀ ń pa pàṣọ àbí wọn sọ pé ó yà wọ́n fẹ́ ṣàlàyé ń pa orin tí ah, arẹwà kọ́ àti báńbá ń lọ rárá o orin ẹ̀sìn jẹ́bó jẹ́ pé ń bá ti bá sábà dáadáa nú ọ̀rọ̀ wa a ti sọ pé ká máa forin sàdúà èèwọ̀ ni ká forin ṣe ìbádà ní ìbádà táwọn retí ọ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run èèwọ̀ ni ṣùgbọ́n a lè forin ṣe wáàsí a lè forin kọ wáàsí táwọn forin kọ yẹn kò ní nílù nú kò ní láwọn ọjà ìzìnú kò ní láwọn oríṣi àwọn instrumenti ṣèǹtọ́ọ̀nù táwọn olórin ìsìn yìí ń lò ìyẹn ló fà tó yẹ pé orin tiwọn kò láwọn instrumenti yìí nú ìyẹn la fi wá fẹ́ ṣàlàyé pa orin wọn lónìí ṣẹ́rí orin wọn yìí orin tá a mójútó tá a ṣàlàyé fúnra wa ní kókún torí pé orin yìí tó kó sínú náà ní àkídẹ́fì ìsìlámíyà àwọn àdíọ́kàn tó yẹ kí mùsùlùmí ní àti kí gangan ni tóbi ṣáájú káwá ṣàlàyé ń pa mọ̀kọ̀dìmáàtì àwọn àsọtẹ́lẹ̀ àwọn àsọsáájú lórí àwọn kìíní ló fi jẹ́ pé tẹ́bá wò ọgbà àwọn dàkàtírò láti ní abẹ́ẹ̀kọ́ ni dọ́kítúrù pọ̀ ní Nàìjíríà kùsáàbù pọ̀ ní Nàìjíríà oríṣìí wọ́n wá pọ̀ lọ bá wọn ẹ wà rí pé èé ṣe ló fi jẹ́ pé kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn àfáà nílẹ̀ Haúsá tàbá lọ bá ní inú wọn tàbá ní ẹjọ́ awá fún àlàmọ́dé báyìí ní ọ̀rọ̀ ẹ̀sìn ni ibùn láwọn àfáà míì tàbá láwọn àfáà nílẹ̀ ìlàbáwá pé àwa ń torí àlàmọ́sí àlàbà ìlàfi wà wọ́n ni àà tó yẹ kẹ́yìn tẹ̀wà Nàìjíríà tó máa dààmú wá sí wọ́ọ̀dọ̀ nígbà táwọn ti wà mọ́dúrọ́sà táwọn ti wà ní mọ́dúrọ́sà ní Mẹdínà àbí láwọn mọ́dúrọ́sà kọ̀ọ̀kan táwọn wà káàkiri wọ́n nígbà táwọn ti wà mọ́dúrọ́sà lágbájá ní first class tàbẹ̀dù ní second class tlakasígbè ń tọrí class gbogbo àwọn tá à ń sọ yìí tó jẹ́ àwọn ọ̀dà kàtírù ìsàlẹ̀ lọ́dọ̀ yìí bí iná wọn pọ̀ sí kéré tí wọ́n wá sáfà ní pé ìjẹ́kọ̀ọ́dọ̀ wa la ti ń wá torí gbogbo ọ̀rọ̀ wọn lónìí agbádá aṣọ ìyẹn la fi mọ̀ wọn láàfà ẹni tí ń já àfà ká ló ń tá a kọ́ lọ́rọ̀ wọn nígbà tá a bá ń ka ọ̀rọ̀ in tó bí orin á padà rí pé challenges tọ́gọ́rọ̀ àwọn dàkàtúrò wa ní lónìí kò sáburú mbẹ̀ nígbà táwọn àfáà lọ dìdì tó bí lè mọ́ ìdí ìkánná àwọn ọmọdé kí Sheikh Ibn Taymiyyah tí iná bí wọ́n léèrè pé Sheikh kílàkídà yìí kí ni mọ́síhábù yìí ẹjọ́ kí wá láwọn tó wá wà lónìí sẹ̀kọ̀sábùn káàrẹ́ àpákẹ́ ìjọ́kọ̀ ẹmọ́bìnrin kẹfẹ́ bèèrè náà kílàkídà yìí

a ti wà nínú wàhálà àfi kọ́lá subhanahu wa ta'ala wà nínú rẹ̀ ó wá ní àwa lè bọ́ nínú wàhálà àlelà láti jẹ́ páwà wà nínú ìdẹ̀ra àyàfi kó jẹ́ pé ká máa tọpinpin ká sì wá kí ni nǹkan táwọn ẹni àná lò kí ni instrument wo ni wọ́n lò ìgbésí ayé wo ni wọ́n gbé táyé tí wọ́n fi jẹ́ dẹ̀ra ولا يخفى على عاقل أن أول هذه الأمة كانوا يتعلمون العلم للعمل به kò wá pamọ́ táwọn ẹni àná tá aláwọn láwò kọ́ tàtàyè wa àti wa náà fi jẹ́rọ̀ wọ̀nyẹn èyí táwọn ń wá ni pé wọ́n ń wá ìmọ̀ láti lè lò wọ́n ń wá ìmọ̀ láti lè jẹ́ pé nǹkan bá kọ́ látara àmọ́ yẹn kan lè fi ṣiṣẹ́ fi ìmọ̀ tí wọ́n ń wá ọgbẹ̀rẹ̀ ní ọlẹ́kẹ́ lónìí nítorí fẹ́rẹ̀ fẹ́ lọlé kí ni pé ó ní pápá kan jẹ́nẹ́tì ládùúgbò wọn ó náà pé ah, àwọn ajẹ́nẹ́tì yìí mú ìdí ìyẹn máa ti sanra ó mọ̀ yẹ kí èmi náà láti mi náà bá tẹ̀sí mọ́ kí èmi náà jẹ́nẹ́tì kí àbí àfàlàgbájá ah, àwọn èèyàn tí à ń pariwo ẹ̀kí ogun agbolé débi tó tẹ̀ lọ kéw àbí ẹlẹ́ àákìní kan pé ah, wọ́n ti lọ competition ẹlẹ́ àwa ah, ẹni pẹ̀lú ìjà àmọ́ṣálá èmi ò kàn lọ mọ̀ kí oníkàákúrà rẹ̀ èmi ò kàn lọ dúró ìdẹ́bíṣẹ̀ ni ṣẹ́gbẹ́rẹ́ ní ẹni tó wá mọ̀ kí ó tán kò ní fi tó lọ kẹ́yìn kò ní fi ṣiṣẹ́ ṣe in tó kù ní pé yóò mọ̀ fi ṣe kárí mi àbẹ́lò mi in tó náà fi ọmọ ẹ̀ lọ́dẹ kí ó ní pé bóyá wọ́n ti kéde ẹwú táwọn wọnú yíẹ̀yí àbí láti ẹ̀kọ́ ni tọmọ kékeré kan fi five years tí wọ́n níbi kọ́míṣẹ̀ tán lọ ṣe lẹ́kọ̀ọ́ kọ́ra kọ́míṣẹ̀ tán ṣe lẹ́kọ̀ọ́ tọ́mọ yẹn wá fún ní two percent á rí i pé àwọn yẹn tẹnifá ìjọmọ yẹn kiri wọ́n broadcast yẹ ọ̀rọ̀ yẹn ó lè push ẹlòmíì fẹ́ràn tẹ̀lé kó gba ọmọ tẹ̀lé náà gbọ́dọ̀ máa kúrán kó náà lè máa kàbá ìkíni mọ́ lórí tẹlifíṣàn eléyìí kìí ṣe àdíọ́kà àwọn ẹni àná lórí tí wọ́n fẹ́ wá mọ́ ẹ̀sìn lónìí a fẹ́ wá ìmọ̀ ẹ̀sìn gbogbo ìmọ̀ ẹ̀sìn táwọn wá lónìí in tó já burú bẹ̀ ni pé ọ̀gọ̀rọ̀ wa ń wá ìmọ̀ ẹ̀sìn kìí pé torípa fẹ́ lù ṣùgbọ́n àwọn ẹni àná wọ́n ń wá ìmọ̀ ẹ̀sìn nítorí páwọn fẹ́ lò torí páwọn fẹ́ lò ni ló fi jẹ́ pé nígbà tí ìkan nínú àwọn àfa wa fẹ́ sọ̀rọ̀ wọ́n ni, Umar ibn Khattab radiyallahu ta'ala anhu no Ibn Umar Ibn Umar Ibn Umar radiyallahu ta'ala anhu ó lo odidi ọdún mẹ́jọ sáàgbọ́n tí mo sọ odidi ọdún mẹ́jọ ó ní ibn umar lò láti ha suratu kaf láti ha suratu bakora ló fi máa ta ló fi máa ta máìdì suratu kaf ìdí ọdún mẹ́jọ òun ló fi máa ta máìdì suratu kaf sọ́tù káàbù tẹ́ pọ́ mọ kan lónìí tó wá ti lọ bí àwọn tàbí ìsìnkúrẹ́ àbáwọn fídíò àti lọ́gẹ̀ àbọ́gọ̀rọ̀ àwọn àgbàlagbà náà láàrin ọ̀sẹ̀ kan wọ́n ní kíni àwọn oṣù mẹ́ta ọmọ yóò ti ákùrá ń tàn láàrin ọ̀sẹ̀ kan ọmọ yóò ti kíni yóò ti atán ìyẹn túmọ̀ sí pé nọ́mbà iye ta ló ń há iye sàfikẹ́tì ta ló ń gbà lónìí láàrin sìn lónìí iṣẹ́ tí à ń fi ta lọ ń kọ́ nílé ìwé ta lọ ń kọ́ mọ́tírọ́tà ta lọ ń kọ́ nílé kí àmọ́ tó pínpín ra wà kiri àmọ́ wà kiri ló jẹ́ pé kan náà àwọn àfáwà sọ fún ẹ pé wà lé ìsàbí fáwọ̀bìn kẹ́tọ̀ tó sínú fi hukuk wà lé ìsàbí fáwọ̀bìn kéèsì ọ̀ranyàn kẹ́tọ̀ tó sínú fi hukuk

ìntàn fẹ́nu ẹ̀yìn ní kó funfun kìí kó wá búgi kìí kó wa tí wá búgi rí wọ́n léyìn léyìn lẹ́nu ẹwà rí gbogbo ẹwà dí pẹ̀ta ní gbogbo ìsàlẹ̀ ó sì léyìn lẹ́nu ẹjọ́ sí yínú àbí gọ́tà falimọ̀tòdóbò abúyàtò kí ni níbùkátà yẹn ni pé kéyìn yẹn funfun kó ìṣe kí ni kó tún lè ṣiṣẹ́ kó lọ ọpẹ́ẹ̀tì essence tó fi wà ń náà àwọn wá lọ gbogbo àwọn sọ̀hábà kí èsè tí wọ́n nìkan gan wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ ọmọ gbogbo àwọn sọ́ọ̀rù táàǹsọ̀ yìí ló jẹ́ pẹ́nu Ramadan ẹ̀ẹ́tùn rẹ̀ lómi yóò ní à ah, èmi tẹ́ pé mo ti hákùrì hàn èmi tẹ́ pé mo ti parí kùrán bíi mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan yóò ní parí kùrán mẹ́ta láàrin ọ̀sẹ̀ kẹ́rà mọ́ pé ẹjọ́ bù lẹ́sìn kà ó ní pé gbogbo táàǹsẹ̀ lónìí a ṣe ń torí tọ́lọ́ àtàlẹ́bọ̀ àṣẹ́mẹ́sọ̀lá àyẹ̀sẹ́lẹ̀ ìkìláàtì sọ̀rọ̀ nọ́mbà la fẹ́ máa kà àwọn ẹni àná in tí wọ́n fi rí ẹ̀sìn mú délé ni pé wọ́n ń ṣe ikhlasan lillah number two ó ní pé yata'allamuna wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ mọ̀ nítorí káfílẹ̀ lò kéègbé nítorí káfílẹ̀ tí kí ni káfílẹ̀ máa fi ṣèyàn ìyẹn ní ó fà tó jẹ́ pé táwọn jẹ́ kó yóò kálukú wa ni pé kò rújú pé nílùú tá a bára wa lónìí àwọn èèyàn lọ ń kọ́ ìmọ̀ nítorí kíni ìyànràn even countries táwà bára wa lónìí a rí pé táwọn tí fẹ́ gbáyàn tí wọ́n fẹ́ ṣe kíní kan ó béèrè pé kíni qualification rẹ̀ yẹn ni pé a value qualification ju experience gan lọ èèyàn ní ìṣe jẹ́ pé kéwulé ló lọ tí ó sì máa lo tí ń bẹ nínú tíra tí bẹ́ẹ̀ náà àwọn kútùbù ẹ̀sìn yóò mọ̀ ọdún jẹ́ tẹ́ kó lọ mọ́tòrọ́tà lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ájí àrínà lọ tán bá dé olórin ní ìwúlò jù wọn lọ kátó àtọ́pọ́ ma kánáwì ní àbámọ́ tí ẹgbẹ́ kò lọ jíìpì dáyé lọ in tó ti láìbírètì mẹ́ẹ̀sì lágbóolé ojú táwọn tó ń bàjẹ́ lọ ìdẹ̀ wọ́n ní tá bá kọ́kọ́ jẹ́ pé a tún ìlú ìṣe a tún ra wa ṣe a fẹ́ tún ọmọ ìṣe nǹkan táwọn kan tún ṣe ni pé ìmọ̀ tá a lọ ń kọ́ ìmọ̀ tá à ń wa torí kí la fi ń wa ọ̀gọ̀rọ̀ wa tá à ń jókòó tá à ń gbọ́rọ̀ ẹ̀sìn kí tá à ń gbọ́wọ́ àti kí torí kí la fi ń lọ ṣé kí n torí pé ah masha Allah ọ̀rọ̀ wa ti wá dọ̀rọ̀ bí ọ̀rọ̀ tẹ́sí àti máa ń yìí mọ́ṣálá ah, àbálàgbára ti fọ́lágbájá lẹ́nu ah, sáàfà tí wọ́n fọ́ra wọn lẹ́nu ó ti kó rọ́dù fún ẹ máa wo tẹ́wàá fẹ́ kí wà sí pọ̀ tẹ́fẹ́ kí wà sí tẹ́fẹ́ kó kún dáadáa tẹ́wàá fẹ́ kí wà sí kún dáadáa ẹ kàn wá kàkàkàgbẹ́ fẹ́ kó rọ́dù fẹ́ nìkan ẹ má sọ̀rọ̀ pé ẹ kàn fẹ́ sọ̀rọ̀ nà pé ẹ fẹ́ ti wà sí kì í ná tọ́ra láì kú rọ́dù ẹ kàn sọ pé rọ́dù fọ ẹ̀ẹ́dì tí àwọn èèyàn wà láì gbogbo yìí ti ti tẹ́ẹ̀ ti làwọn ọ̀bẹ̀ wọn wọ́n bẹ̀ bọ̀ wọ́n bẹ̀ bọ̀ ibi tá a wa lónìí state of mind wa mind concept wa ibi tá a bára wa lónìí ni. nínú kò ibà ó kọ̀dẹ̀kún na zamẹ́rẹ̀ na àtàzùrù mi nàìjà ó lánàá and ọ̀rọ̀ tí ibùnú kò tẹ́ ibà ìsọ̀ yìí òun náà ni tó ti wà applicable tiwa náà lónìí Nàìjíríà lánàá ìntàn sọ fáwọn èèyàn ni pé táwọn wọ́n àwọn èèyàn lórí táwọn kílọ̀ fáwọn èèyàn lórí táwọn sọ fáwọn èèyàn kan sára fún o ní pé kí wọ́n kúrò nídìí ìdò ìyẹn ni pé kí wọ́n yàgò fún tó jẹ́ ignorant ẹ lọ kàwé ẹ lọ kí wáàsì tó pọ̀ jù láàrín táwọn fáwọn èèyàn nìyẹn pé ẹ lọ kàwé ẹ lọ kí lónìí ó yẹ ká pàdé ọ̀rẹ́dà àti kéwù àlòmọ́lókù ìtókù lónìí ni pé ẹ lóúnjẹ́ ké fáwọn dọ̀kúrù wa fáwọn tó jẹ́ àtàtítà wa fáwọn tó jẹ́ wa in tó kù lónìí táàmọ̀ ma fún wọn ni pé ẹlòntẹ́ẹ̀kí kíní ẹlòntẹ́ẹ̀kí torí pé kí ó ti pọ̀ kí ó ti ilẹ̀ ìkìzáàrù yìí lónìí in táàdì lónìí ni pé káwàmọ́ tó wọ́n àwọn èrò ibi níbi táàpọ̀ ti pé oníkà alágbájò gbọdọ̀ dìdì nínú àwọn olùgbòrò àti agbọ́gbọ́lámẹ́já dìdì ní tí ó ti mọ̀ gbéra wọn lẹ́sẹ̀ tí ó tún mọ̀ wọ́ọ̀kì pẹ́lẹ́tì fúnra wọn pé ẹja wá nǹkan kan lẹ́mọ́ yóò wà dígún àmọ́ wọ́n ti gbọ́dọ̀ àwọn ìlọ wá ìgbà tó ṣe wẹ́dì pé alágbájá kò sí ẹnì ká àwọn pé ẹ ti mọ aláǹdà náà ni aṣùgbà dáre kì í náà fìtínà dáre bá ti bára wa lónìí ó ní pé ìmọ̀ táà ń wá lónìí ọ̀gọ̀rọ̀ táà ń lọ wá sí kakọra ọ̀gbọ̀ra wa táà ń gbọ́ wá sí lónìí táà ń da lóòdù wá sí lónìí tí kìí gbọ́rọ̀ wa náà wá kiri àbọ̀gbọ̀ra wa táà hákùrì hàn kí n pín nọ́mbà rẹ̀ lábẹ́ mọ́ há kiri kí n tí ń bẹ́nu rẹ̀ ṣe kíni tí kò ní láìbẹ̀tì lára wa ló fi jẹ́ gbogbo àwa táà jẹ́ pé àwọn fẹ́ àwà ní májílísù ọ̀rọ̀ pé àtọ́fà fẹ́ ṣe ṣẹ́rí wùlámù yàtọ̀ sheikh islam tàbí fẹ́ ṣe àlàyé ní ìfọ̀síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ tíra sheikh wa islam tàbí islam yà wọn kájọ ń torí ìtọ́lọ́hùn ká mọ́ ìsọpá fẹ́ nígbọ́ pé afẹ́fi tèèyàn rẹ̀ káwọn sọpá afẹ́ mọ́ gbọ́rọ̀ yìí nígbọ́ pé afẹ́ kúrọ́ rẹ̀ nìkan káwẹ́ gbogbo ń tàà bá ti bára wa sọ kọ́lọ̀n bá dìtẹ́ lá pé kó sàǹfààní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ká mú lò lónìí ìtẹ́yàn kọ́ tí ò bá ti lò kó sàǹfààní fún ìmọ̀ pọ̀ lónìí ibi tí màá wá pọ̀ dé àti wá sọ di fraud fraudsters wá pọ̀ ẹ̀wò ìgbà tí ò tí mọ̀ fraudsters dínkù kò nọ́mbà rẹ̀ pọ̀ tó ní ìsìn ìgbà tí mà wá pọ̀ ní ìsìn software wá pọ̀ táwọn icac lè lò débìdébì báwọn àfá náà tí wọ́n ń ṣe kí àwọn náà tó ń gbá wọn lára rí ẹ̀kùtù tí náà ti dé débìdébì pé àwọn ẹlẹ́à lónìí àwọn gan fẹ́ yàwó ẹjì ìmọ̀ gbogbo àní àmáwà mọ̀ ṣùgbọ́n ká gbìyànjú ìmọ̀ ìta lò ní ká wá kò tá fún un pé pé ìmọ̀ ó ń kálukú wa ní ìmọ̀ọ́mù nulé wa nínú àti òbí wa ti níyàwó tó ní bá tó lọ́mọ àbí tó bá yẹ kó wá ti lóbì ìwọ náà ìmọ̀ọ́mù lé yín ni àwọn àfáà kan òfin ní máa kó àwọn òbí rẹ ní báàkù wọn ní wọn kó wọn ní kò ojú rẹ gan ọkùnrin èkó sàárà ìwọ náà lè máa sàrà fi tọ́lọ̀ ń rí ìlànà walakin al'amal bihi bihi matlub la gina an káwà lóyìn táwà kọ̀n kálù ààrẹ ọ̀rọ̀ kó mẹ́wò ààrẹ ọ̀rọ̀ kó mẹ́wò ló jẹ́ pé ẹjẹ́ mọ́ra fítínà kan tàà bára wá ń bẹ̀ lónìí wa àwọn schools arabic schools pọ̀ ní ilẹ̀ Ìbàdàn bí sẹ́ẹ̀ pé wọ́n ti wá pín dédé pé ọmọ tí ó bá fẹ́ mọ súnà wọ́n lè ké báyìí kó lọ pé ilé ṣe ọmọ yìí ẹ máa yọmọ yóò lọ máa dùn tó bá ti lọ máa dùn yóò yà wèrè sí ní ìṣòkòtò yóò máa fòkìtì yóò máa sọ pé kí nígbà fídíà ẹjọ́ lọ káwọn dàlẹ́ ọdẹ ọdẹ kí òní ẹjọ́ lọ rírà lọ́nà bẹ̀rùn àwọn èèyàn ti wá pín ilé kíkọ̀ọ̀kan ní ilé ti in tó sì bí òun náà ní pé ọ̀gọ̀rọ̀ wa in ti ń bẹ́ẹ̀ nípa wọn náà wọn ò lóhun gbogbo ẹ̀ náà la máa fi ń society society society gbogbo ẹ̀kọ́ ni pé society intention tẹ́lẹ̀ mí fi lọ kéw oníkíni ọ̀nà lọ́lọ́run bá adìgẹ́ra mọ́ ń rẹ̀ ní yẹn tán ẹ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n lọ mẹ́ríkàtì tó pọ̀jù tó pọ̀jù nínú kádò olórin ẹlọ ọ̀gọ̀ àwọn tí wọ́n kọ́ ẹlọ́mọ ń pẹ̀lú àwọn olórin mùsùlùmí àbúlórí ẹ̀sìn àbílẹ̀ wọ́n tó wọn ẹ̀yìn ẹlọ owó gbogbo wọn bí kó yẹ kí mẹ́ríkàtì ìró ìpamọ́ ìwẹ́ ìgbìlẹ̀ láti rìn yìí bóyá tí ìró ìpamọ́ kan lọ má dùn tí yóò wá padà tó wá kọ́ fi kọrin tọ́lọ̀ wọn á ní kó béèrè bò mẹ́ ìǹtì má o ìǹtì pọ́mà kan wá lọ ọbẹ̀ ó wá kéwú dá ó wá sọ di kéwú olórin ó wá jèrè bọ̀m̀bẹ̀ ìjìrì ẹ̀gbọ́n ojú ti klọ́ọ̀dì méjì sí ó ké tán ó wá sọ dorin ó tún wá jèrè bọ̀m̀bẹ̀ máa fọ́nà àtọ́ abẹ́ mọ orin tó jẹ́ ọmọdúgbà dáadáa lọ́ọ̀bì kan bẹ̀rẹ̀ pọ̀ ẹ̀yìn ní kẹ́ máa yà lọ bí tẹ́bá fẹ́ yà lọ mọ́ríkàtì mú ìdákọ̀ pọ̀ náà <laughs> lẹ́yìn eléyìí àti ọkọ́ sọ̀pìnlẹ̀ fún wa pé wà ta ló ń gbọ́ ìmọ̀ta ló ń kọ́ ká jẹ́ kó wà within the concept of Islam kó jẹ́ pé àníyàn pa fẹ́ lò ní yóò jẹ́ purpose kọ́lá subhanahu wa ta'ala kó gáàdì ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn bàtà tó wá fẹ́lẹ̀ tá máa sọ pé ilmu ṣẹ́ ìmọ̀ ẹ̀sìn tá sọ pé ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn lára ìníyè méjì inú ìmọ̀ ẹ̀sìn ní àwọn tí ṣe àwọn ìpele bẹ́ẹ̀ nìkọ̀kan wọ́n sì ní ọlá ju ara wọn lọ alẹ́ tó jẹ́ wípé tẹ́ẹ̀bà tí ìṣe ìyókù tẹ́ẹ̀bà lọ ṣe ìyókù yóò ní nítumọ̀ tó kẹ́ ìṣẹ́ alákọ̀ọ́kọ́ ló fà tó jẹ́ pàtọ̀ pé ìkan lọ́lá ju ìkan lọ kí wá sí páwọn ìyókù náà ṣe kí wọn ò lọ́lá tó dípítà bá wò náà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún hadithi rẹ̀ kan tó gbajúmọ̀ ó láàrin khairan yufakihu fìdí máa yìí rírù bí lọ́wọ́ khairan ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá gbèrò dáadáa rò kí ni ọkọ̀ yóò ṣẹlẹ̀ fún yufakihu fìdí ọlọ́wọ́ fún lágbòye ẹ̀sìn àìbáṣe máa ń túbọ̀ náà àwọn àfáwà máa kojú òsàn wa fún wa tẹ́gbẹ́ bẹ́ẹ̀ tí máa ń tún lọ̀rọ̀ bá ṣe rí ṣé kìí ṣe pẹ́ ń tí subhanahu wa ta'ala rẹ̀ pé ó mójútó òun rẹ̀ èyí ọ̀zàká owó rẹ̀ ń ná láti fi rìn sí lọ́wọ́ ṣùgbọ́n kò gbàgbọ́ kò lè kọ́ nǹkan kan ẹ̀sìn kò gbàgbọ́ kò lè kápùrà ní gan sọ́nà òru dáadáa ronú àbábúrú ọlọ́run rò ah, àgbàǹgbẹ̀ ìta sọ́nà hadith yẹn ni pé wọ́n ní ẹni sọ́nà ọ̀bàdì kí abáru dáadáa rò fún yòfà kí fi dì í fi fi ẹ̀sìn gẹ́gẹ́ pé ẹ̀sìn fi fún so ẹnìkan wá ń kírun ó wá ló ní dúkìá ó gbogbo ẹ̀ gbogbo tó wá nílò yẹn ìtún nà fún sójú ọ̀nà ẹ̀sìn ní hàn dégbé yóò tẹ̀lé kọ̀ọ̀kan lẹ̀ dégbé yóò kàbí dọ̀tán òru dáadáa rọ rò là ọlọ́run rò dáadáa rò dáadáa tọ́lọ́run rò rò dáadáa ni dáadáa torí pé nínú àyà kan náà Al-Qur'an Allah subhanahu wa ta'ala ó ròyìn irú àwọn èèyàn báyẹn náà tó sì ròyìn pé dáadáa náà ń bẹ fún wọn àbí dáadáa náà ló ń ṣíṣe gíní ló ń rorò wọn àti gbọ́ yí báyìí ọlọ́run ròyìn tí wọ́n náà pé dáadáa náà ló ń rorò wọn ọlọ́run sọ pé kúl a rí gbogbo tọ́mà fi ròyìn wọ́n bẹ̀yẹn àwọn kan tó ẹkùn wọ́n ṣiṣẹ́ wọ́n fi ìbáadẹ́ àwọn fi jẹ́ kíni wọ́n fi ṣiṣẹ́ wọ́n gbọ́n iṣẹ́ tá fi ṣe tó mọ̀ sàkọ̀ wọ́n wá ṣe kíni wọ́n dúró lóde wọn ò yẹ ọlọ́run dáadáa dáadáa nìyẹn tọ́lọ́n tó wá fún lágbọ́yé tawhid àgbọ́yé tawhid tọ́lọ́n bí ètò lè jẹ̀kún tó fún àwọn èèyàn lè tó yẹ pọ́lọ́n ṣe dáadáa fún tó pé kàmílẹ̀tẹ̀ kéèpẹ́ tí ò tí o mọ́ké lómi lè mọ́ké kó mọ́ lágbọ́yé sí ló yẹ pé kan náà àwọn àfà ní nǹkan méjì ọ̀rọ̀ yìí ó papọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ méjì kan ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé fíkìrù wàdí alfikiru wàdí torí pé nítorí mẹ́rin pé jù fàkíhù fìdí alfikiru fìdí kí ni à ń pè ní fíkì fíkì wà bìyànjú tẹ́rẹ́ pàtàkì sọ pé ọ̀rọ̀ abẹ́ kírun abẹ́ gbáwẹ̀ abẹ́ dìgínìkì fíkì òfin dín pọ̀ wàlú fíkì òfin dín náà gbogbo tó a jẹ́ pé àrígbé nínú ìtẹ́ǹpé ní ẹ̀sìn kẹtó kírun náà nígbà táwọn sheikh wáyà imam malik tẹ́fẹ́sọ́ náà àwọn mọ̀kọ́dìmọ̀ tí wọn àbáwọn náà àwọn tí a fi kí wọn àwọn náà sọ pé lẹ́yìn ìgbàtẹ́ni ẹ bá ti ọkọ̀ ti kí ni tó ti ọkọ̀ jẹ́ pé imam rẹ̀ bá ti yanjú tán kó wáyé tó àmọ́ yanjú pé kí lòun fi máa ṣe lọ́hùn. so kí fíkì wù jẹ́ tó di pé yóò jẹ́ fún pé fíkì wọ́n di pé yóò dilẹ̀ dilẹ̀ lọ́kẹ́ èèyàn yóò gbọ́kọ́ ní àti ìmánu bìlà yóò ti ọkọ wà níbo jẹ kó ti wà wà díìnì díìnì wá kó gbogbo ẹ̀ sínú àdínù ó kó gbogbo ẹ̀ sínú àdínù ó kó gbogbo kíni ó kó gbogbo ẹ̀ sínú ló jẹ́ pé hadithi jibril alayhi salatu wa salam hadithi jibril hadithi jibril jọ jẹ́ ká gbọ́yé kí n tàn pé ní àdínù torí pé nígbà tí ó ṣẹlẹ̀ ogun tí wọ́n bẹnu hadith yẹn dẹ́gbẹ́ alábìsọ fáwọn sàhábà ẹntẹ́rí tó wá bá yíò yu'allimukum dinakum ó wá kọ́ yín lẹ́sìn yín ni tó túnmọ̀ sí gbogbo tí mẹ́rin hadith yẹn ní kí ni àdìyí ó ti yé ákìrún agbára láti gbogbo alọ́ ájì gọ́sùwà afẹ́yàwó ájì gbogbo láti dì gbogbo èyí wọn ni àtsáà àríkẹ́ ọ̀rọ̀ sáà náà tún ẹ̀yẹ́ ti gbẹ̀rẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ wọ́kọ́ wá bóòlù wọ́n ṣe gbọ́mọ̀ àkọ́kọ́ ọnú ẹ̀sìn rẹ̀ yìí tá a mọ̀ sí àlàáfíà ṣó yé máa nínú hadith tí mo sọ pé báyá kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ dáadáa kó fi lè yé wa hadith kan wà tó sọ pé hadith tán sọ pé arákùnrin kan pa èèyàn ní ìdílé gbogbo ara máa ń gbọ́ dáadáa wọ́n wà ló lọ bá ẹ̀ǹkan tí máa ń ṣe ìbádà dáadáa pé ẹni tó wá lọ bá wọn pé ẹjẹ̀ sọ́nà wọn forí jìnnì ìwé ni a ah, ẹ̀yìn ládùn bẹ́ẹ̀ dì ọ̀nà ò lè forí jìnnì o ó ní ọba ògbé ọba pa ó fi kọ̀m̀plìtì nọ́mbà pé ó jọ hundred ẹ̀kọ́ tí wọ́n wá sọ ma pé ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ̀ yẹn nínú hadith yẹn wọ́n wá ṣàlàyé rẹ̀ fún wa wọ́n lára ẹ̀kọ́ yẹn wọ́n ní tí ń ṣàlàyé fún wa ni pé má gífù predict tó bá ti ní máa ń pa fẹ́ sọ ìyẹn ni pé má sọ ìdájọ́ má da má sọ má tiẹ̀ mú pé ìtọ́nà àwọn ìdáná bíi wẹ́rẹ́ àbí mọ́tò pé o máa ń pa ẹ̀kú nígbà tó bá ti di pé mọ̀ rí òde bíi dájọ́ ó ń kárí kúrò ti dà fà ọ̀gẹ̀ ló ti dẹ́lẹ́ àtún náà tí ó sì sí ní láì sí ń sọ agbára yẹn báyìí má fi predict má gífù predict nígbà tó bá ti di pé ìtẹ́bíọ́lé rẹ̀ yẹn ìmọ̀rí ìmọ̀rí òdílẹ̀ tẹ́kọ́ mẹ́fẹ́ tí wọ́n lọ lé kí wọ́n ní ẹjọ́ àfà àfà ṣe bí tí èèyàn bá jẹ ẹran àkúnmí ṣe àlùwalẹ̀ èèyàn ọjà kò jáànà ibẹ̀ jẹ wọ́n ti ní gbogbo tá a bá jẹ kò sí ètò bá lùwàlà jẹ sẹ́yìn pé bí tí ó dé wọ́n kọ́ ọmọ. a rí inú àwọn àkọọ́lẹ̀ táwọn àfáyẹ̀sìn àwọn Imam Malik Shafi'i gbogbo wọn tẹ́kun ó gbọ́n lè bínú ọgbẹ́ ètò ẹgbẹ́rẹ̀ ìmọ̀ ń padà wá sọ wọ́n ní lára stéèjì àkọ́kọ́ tẹ́ ni ẹni tó lọ béèrè béèrè ìmọ̀ àkọ́kọ́ tó fẹ́ ká ọkọ́ mú bẹ́ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ tó fẹ́ ká mú bẹ́ẹ̀ nìyẹn sẹ́wọ́n kò ní máa ń pa ń tẹ́ni ẹ wá bí léèrè bó fìdájọ́ lẹ̀ èyàn wọ́n lẹ́kọ̀ọ́ kejì ni pé èyàn wá ń jọ́sìn fọ́lọ́hun ń jọ́sìn fọ́lọ́hun kò túmọ̀ sí fẹ́ ni ti ní mẹ́ẹ̀sìn ẹ̀bá yẹn pàdé mọ́sára tí ó túmọ̀ sí gbogbo mẹ́ẹ̀sìn ló ti ní ẹgbẹ́ gbogbo àbá wọn àti à lára nìkí ni ọ̀rọ̀ sáńsọ yẹn ò rí bẹ́ẹ̀ sáà pé ìmọ̀ owó lórí tóbi ní ò rí bẹ́ẹ̀ pé kódà nígbà mo lọ mọ́kà gbà tí mo dé mọ́kà mo bi lárúbáwá léèrè máa ń bèèrè àwọn àbákan àwọn bi lárúbáwá léèrè èdè wọlé fi ẹ̀yìn rẹ̀ ẹ̀gbẹ́ èbò náà oníṣẹ́ àtàbẹ́ treat but a gbọ́dọ̀ ọkọ́ ní àmọ̀rọ́bà àríkúgbà tó padà lọ bẹ́ẹ̀ kejì ẹni ẹjọ́ ní mímọ̀ kí lẹ́ni ẹ sọ fún ó ní ó kú nínú ìlú tó wà ọ jáde kó ń bẹ́ ọ wà sí kíni ọ wà lọ́wọ́ forí jìnà wàdà subhanahu wa ta'ala ni fa burú lẹ̀ ibi títí wọ́n kọ́ ń sa burú yẹn kọ́kọ́ kó mẹ́ kò yé tó wà kó mbẹ́ kò sọ̀gbọ́n ọmọ ẹyọ lẹ́dà kò yé báyìí ó ṣe kí ni èyí ọmọ ẹyọ lẹ́dà ìwọ àwọn ọdẹ sọ̀bẹ́ ti lú ìwọ rèé yahoo ló ń ṣe gbogbo bí àwọn òtítí tó lọ́rẹ̀ sínú ìdájọ́ ń ṣe yahoo ọwá ní ìwọ̀rí pẹ́ǹsì oṣù dúró ń bẹ̀ ọwọ́ ọ̀pọ̀ tiẹ̀ ọkọ lọ báyà mọ́ ní àlọ́wọ́ ọkọ lọ bí àpáta àbẹ́yà abẹ́kúta àbífẹ́ ló ṣàgbàdì kan lọ ó wà di stranger bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ lótò àmọ́ dìbòtì ó dìbòtì ààrẹ fẹ́sìn ó mọ̀ lọ́mọ tó rọ́ta káàkiri lọ́dọ̀ àwọn ṣùgbọ́n káàkiri ẹ̀hẹ́. but gbogbo àwọn àbí obìnrin jẹ́ kí gbogbo àwọn tí sẹ́jọ́ mọ́ ń dìrà àmọ́ ń fọ́ lẹ́nu kí pọ̀ ládùúgbò ó wà lórí bẹ́ẹ̀ pé yóò jẹ́ ọkọ̀ kó mẹ́lẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni kákúrò ń bi ọ̀rọ̀ yìí Kabili jẹ́ pé lẹ́yìn mọ̀kọ̀dìmọ̀ tá a bá sọ yìí a lè bọ́ sínú ẹsẹ̀ ọ̀rọ̀ Sheikh wa Ibn Taymiyyah àgàgàn tí a fẹ́ ṣàlàyé lẹ́yìn eléyìí a gbọ́ yìí pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n ń kọ tíà àwọn ń kọ tíà àwọn mí ó bèzì bíkálì kásọ pé lórí ọ̀rọ̀ kùnhán àwọn mí ó gbé gbogbo ìdápọ̀ lórí ọ̀rọ̀ kùnhán wọ́n gbé tiwọn lórí pé ẹ̀ẹ́ tafsir Qur'an bil hadith faqat àwọn míì ti wà tafsir Qur'an bil asar tafsir Qur'an tó yẹ pé alámàjálì nahwu wa sarfu lórí lugha gbogbo báwọn náà tún kálukú ń kọ ìrọ́ bá wọn àwọn aláwọn fẹ́ pé wọ́n kọ kùrì àwọn káwàá dìde àwọn náà wà kọ Qur'an yóò kọ ogun tásán sínú yóò tún wá ní àkídà nínú kò jẹ́ pé ìtúwò àti ìbòtayé ti ẹ̀ tí wọ́n lágbájá lọ kàwé o gbogbo tó wá lọ ìbòtayé ogbòrò ló lọ kà fún ẹ̀rọ àmọ̀ tafsir kulhani tafsir kulhani tafsir kulhani ẹ̀hẹ́n tọ́ tafsir kulhani ẹ ṣàlàyé ẹwà ní pínpín àti wà lókun náà lọ sí gbogbo wàhálà tó ti mú ayé lórí bí tàbí a ní kéèyàn kọlu ṣùgbọ́n náà sọ ni pé kò gbọ́dọ̀ jẹ́ pé yẹn nìkan ni ó máa dìbò yẹn fún àkídà ó ṣe kí ni yóò kún idan kábọ̀ síbi ìpínlẹ̀ orin sheikh ibn taymiya kí subhanahu wa ta'ala kó bá wa ṣe wọ́n ní pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kó bá wa ṣe wọ́n ní ẹni ìkẹ́lẹ̀ àmọ́ wọn sí kára subhanahu wa ta'ala kó jẹ́ ká dé bá wọn lẹ́ni ìkẹ́ kó ìṣàwánà lẹ́ni tí yóò sheikh islam wọ́n bẹ̀rẹ̀ nínú àwọn tíra tí àwọn míì kọ́ tí wọ́n fi sọ pé orin wọn àbí nínú tí àwọn gangan wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah hadithi mo gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀rọ jẹ́ kí n sọ débẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah sheikh bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah àti gbọ́gbọ́dọ̀ àwọn poem táwọn ará máa ń kà báyà bí ọ̀rọ̀ àwọn kìlẹ̀ kan wádìí gbogbo àwọn táwọn máa ń kà yẹn ní wádìí àwọn míì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah àwọn míì ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah àkọ́kọ́ o ní pé a rínú àwọn olùmọ̀ tí wọ́n criticize pé akílódé ah, tí ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah tí wọ́n fi alhamdulillah bá wọn sọ pé náwọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah tí wọ́n ní alhamdulillah ilẹ̀ rí aláàgbìníkà tó mọ̀ kalọ́ wọn fi alhamdulillah bẹ̀rẹ̀ kí tí ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah tí wọ́n fi alhamdulillah bẹ̀rẹ̀ tí wọ́n fi alhamdulillah tẹ̀lé tí wọ́n fi hamdala tẹ̀lé a sì nínú àwọn ṣìyókù wa lẹ́yìn tó jáwọn àfọ́ ẹ̀sìn tẹ́gbẹ́ inú àwọn pẹ́ẹ̀mù wọn tí wọ́n kọ wọn ò tí pẹ̀lú ti bàlẹ̀ alhamdulillah yìí ṣẹ̀kọ́ ayẹ kásàlàyé bẹ̀yìn torí ẹ pé ilé kí ó la wà kọ́ ẹ gbogbo ẹ̀ láta àmọ́ ọ̀dà agbóhùn mọ́sàlá yìí nǹkan kọ̀ọ̀kan tó wá jọ mọ́rọ̀ ẹ̀kọ́ nínú ẹ̀ àwọlẹ̀ wọ́n lè ti ṣẹ́kẹ̀ fi bismillah yìí àwọn kan mẹ́rin a pé gẹ́gẹ́ bí hadith Abu tó sọ yípa nàbà Muhammad sallallahu alaihi wasallam anáti sọ ní hadith kan kullu tó ní hadith yẹn ẹ̀ẹ́dì bá ní náà anábà Muhammad sallallahu kullu kalamin aw amrin dhi balin la yuftahu bi dhikrillah fa huwa abtar fa huwa abtar hadithi wọ́n ní torí gbà náà bá Muhammad sallallahu alaihi wasallam hadithi pé gbogbo ọ̀rọ̀ àrígbèrè wáyà yẹn ètò tóbi méjì ní àgbẹ́ta ló yẹ kí n máa rò báwọn kúlù kàlámi kúlù amúrin náà pé gbogbo ọ̀rọ̀ àgbogbo àlámàrí tí ẹ̀ bá ti ń ṣe téèyàn òbí ti lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú business class fàwọ́wá àbẹ̀ta ọ̀rọ̀ yìí ò ní ṣe kí ni ọ̀rọ̀ ẹ̀ ti dọ̀rọ̀ useless kátọ̀kápẹ̀ ní nǹkan engineering nìyẹn inna ṣáàni haka owó àlẹ́ àbẹ̀ta àbẹ̀ta náà nà bẹ̀rẹ̀ hadith yẹn ó ti yé báyẹn ó ti dọ̀rọ̀ òfò ọ̀rọ̀ àkódánù ọ̀rọ̀ tí ò ní tuma so wọ́n ní pé that is the reason why tí ṣe fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ orin wọn yìí pẹ̀lú bismillah kílódé tí wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah nígbà wọn bismillah ìtàn kílódé alhamdulillah ìdí wọ́n ní tó bí o ní pé sheikh wa ibn Taymiyyah kò sí àìrí kankan torí pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àbọ̀rin tí wọ́n kọ yìí wọ́n náà kọ́ ń kọ lẹ́tà ni kò sí sáàdì ìṣẹ̀ǹkan tó pàwọn ará láti pé tẹ bá fẹ́ kọ ọ lẹ́tà kẹfì alihamdulilayi àyàfi àdìsí tó pàwọn láti pé tẹ bá fẹ́ kọ nǹkan káṣe kí ni káṣe bisimilayi sí ó yẹ wọn pé kò sáàdì kankan a sì nínú àlùkò ní àná tẹ pé a lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú kí ni bisimilayi nígbà tó láti bẹ̀rẹ̀ lábẹ́rẹ̀ ọ̀pọ̀ ẹ̀fọ́ ká mọ̀ bu àwọn tẹ́lẹ̀ kan bá bẹ̀rẹ̀ pẹ̀lú business of chicken ní wọ́n tẹ̀lé alhamdulilayi wọ́n tẹ̀lé kò hàn ní. ó ní pé hadithi gangan tá a ti ẹ̀fẹ́ lónìí yí pé olóbi tí gbogbo abẹ́kọ̀lẹ́ta ara abẹ́kùn kankan ni tá a sọ fánà gbogbo kúlù kàlámi ní àwọn láyé sáà tá a bá ti lè fi bẹ̀rẹ̀ pẹ̀lú tá a bá ti fi sílẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pé a pé fàáwọ́ abẹ́ta àrípé ọ̀rọ̀ ìyẹn ogun tá a kọ́ yóò ti di nǹkan ó ti di rubbish or trash ni wọ́n ní pé ọ̀rọ̀ yìí wọ́n ní àdìsí àdìsùn dọ̀ìf láyé fi jáde pé àdìsí yẹn àdìsí dọ̀ìf ni dáàmì bí ọkọ sí bẹ́sìkì gan ní gbogbo ẹ̀ náà ṣùgbọ́n o ìsìn wa fẹ́ lò fún wa fẹ́ ká àbí nínú alùpùpù ẹ̀dẹ̀gbẹ̀ fúnra rẹ̀ ìgbẹ́ aláàtún àtàrà máa bẹ̀rẹ̀ tó bá fẹ́ ṣe pẹ̀lú kí pẹ̀lú bísmìlá pé àjíláàdì ìpínlẹ̀ tó máa sáàdọ́bà mẹ́sàn sọ pé kàmà ṣe bísmìlá bá rẹ̀ wọ obìnrin àwọn afẹ́ṣẹ́ yẹn kankan ni ìdàn hadith ilé jáde ti dọ̀rí tí ẹnu láàrin ìṣàlù àní fi ṣe ṣùgbọ́n àti lẹ́rìí nínú ẹ̀jẹ̀ orin àkọ́kọ́ ètíṣẹ̀ tí wọ́n kọ́ kọ́ o náà ni pé yàtá ilé amazari wá sí dájí òsìkọ́ lè húdá mánìlì ìdá yàtí yẹ́ sálú yàtá ilé amazari wá sí dájí òsìkọ́ lè húdá mánìlì ìhìdá ihida ya ji àárí alu. tu lọ bá ń tírì àwọn àṣìṣe rẹ̀ṣù rẹ̀ aṣàlàyé rẹ̀ ya sáàì yá sáàì yìí a ti mọ̀ pé na àwọn tí wọ́n kọ́ ya àwọn harfun niga oní pé tare àbẹ̀yẹ harfin nìgá áńtùn nìdá ó tún pín ṣé ẹni tí ṣéèkì bá sọ̀rọ̀ yìí sọ́nà àjòkùngbà tẹ́ni ẹ̀wọ̀n àjòkùngbà ti ṣéèkì ń kọ̀rọ̀ tí ọba ti ń jókòó ṣe bó wà ṣéèkì ń lo yá dá èyí ṣé pé ṣéèkì ń lò ń lò mọ̀jú bó wà ó padà ka àbí ó tún ọkọ̀ wà láàrin èrò bíi mọ́dọ̀ ọmọ mọ́ táà mọ́ gbọ́ láàrin one hour wọ́n ti di sheik léra sheik ti kọ́ tí a láàrin zuri ta suri zuri ti asuri ọ̀gọ̀rọ̀ tí a lè ti kọ́ zuri ti asuri. ẹ ẹ so lẹ́gbẹ́ asa ni wọ́n bí wọ́n kà pé ẹ̀wò ó yá ìyá ni àmọ́lẹ́ àmì fáà kí dájú wọ́n ní yá àbíbẹ̀ yẹn wọ́n ní pé ni ṣùgbọ́n ní ló lè jẹ́ ó jẹ́ pé ní bẹ́ẹ̀ fún ní èsì ìbéèrè kò sí ń jókòó àwa tá à sí ń jókòó ní ìsìn yìí ó sì mọ́ kẹ́ pé ó ti ń dàrú lọ́kàn ẹlòmíì náà pé ẹ̀sà àwọn pariwo ṣe ẹ̀rí bọ́ọ̀gà àwọn tá a fẹ́ wọn ta kò wà ń gbẹ̀wọ̀n ni ẹ̀sà àwọn pariwo ibùdó tẹ́míyà ibùdó tẹ́míyà ibùdó tẹ́míyà kí tiẹ̀ ní. àwọn àfa àwọn yẹn àwọn ibùdó tẹ́míyà àwọn yẹn nípa àwọn ẹni yìí wọ́n lo sincerity pẹ̀lú mọ̀ tí wọ́n ní ó náà sọ ní ìsìn yìí ó ń béèrè lọ bí sheikh wa léèrè sheikh ibn Taymiyyah léèrè pé yá sá ìlí àmàzíàrí

kálí wẹ̀bí ká kàtìgàráì ká kàtìgàráì bí i torí ẹlòmíì ẹlòmíì ó ní ẹ̀kọ́wà lónìí tábọ́dà ní dúbí ẹ̀rọ ọ̀tún ní tábọ́dà ní tẹ̀bí ọ̀rẹ́ ọ̀tún ní tó wá tún dáàrí àtúntún náà tẹ̀mẹ́rà ò náà tún ní gbogbo bí ló wá fìtì kódà tẹwàá tún wá fẹ́ dàmọ̀ aṣọ orí fìtì ní aṣọ ó ní bẹ́ẹ̀kì tàwọn dìbí ó tún ní ṣòkòtò tí ò balẹ̀ dáadáa bí títí wá ó tún lè tó tún balẹ̀ tàn tó mẹ́lọ ó tún lè wáìpù ẹ̀ bí general kòrò ayẹyọ ó tún ìgbòrò jákẹ́ẹ̀tì onígbòkè tí ó wẹ̀ tọ́ bá ń ti jí ó protest kiri ó ti jáúlà gbogbo ní tẹ́gbẹ́ irú èyàn bá ń kò yẹ kó dùn tàbá bí pé kí ni mọ́sáàbù yìí wà á kí ìdẹ́sì kí ti ènìyàn ní ẹjọ́ igbó gẹ́lẹ́ bìlọ́ǹsì torí bá mọ̀ pé àkídà alùsùn náà jẹ̀mọ́ wà lọ́tọ̀ àkídà súnfí wà lọ́tọ̀ àkídà èsì òsùnfí wà lọ́tọ̀ àkídà orí ti ṣe àwà lọ́tọ̀ kò wá sáà fún káwọn bí láwọn léèrè pé ẹwà àti ló jẹ́ pé ibi ọ̀rọ̀ ń lọ igan ibi ọ̀rọ̀ ń lọ ẹ̀rì pé nígbà kan àwọn náà béèrè pé jẹ̀mọ́ ìwé lẹ́wà <laughs> àwọn náà kọ́ bẹ̀rẹ̀ o pé jẹ̀mọ́ ìwé lẹ́wà ní ìsìn àwọn onígbò aláàtì pé jẹ̀mọ́ ìwé lẹ́wà tó rà àwòlẹ̀ sí ọkọ̀ dẹ́kọ̀ gọ́ọ̀mẹ́ntì gbogbo yìí níta àrùkà láti ní pé kí ni mọ́gàbù yìí kí sì ni the best question tẹ́lẹ̀ máa bí ẹni tó bá ti wà tó yẹ fún òjò ní ìsìn kí ni mọ́gàbù ẹ bèrè mọ́sáàbù ẹ bèrè kí ni àbídà rẹ̀ tó fi lè máwọn èèyàn ní kíláàsì tí Sheikh Ibn Taymiyyah wà tó fi lè máwọn èèyàn tí wọ́n wọ́n léèrè pé kí ni àkídà wọn kí ni mọ́sáàbù wọn sẹ́yìn pé kò yẹ kẹ́nìkan wà òkun tó máa kíláàsì kankan mọ́ Nàìjíríà lọ́wọ́ yìí mẹ́nu tó ẹ̀kọ́ wá sọ pé kíláàsì pé òun tó kúrò ní ìkọ ẹjẹ́ mẹ́jẹ tó ń lo táàmù tẹ́yìn ká ló ń ṣe tẹ̀fsírì kùránì kan ká tún wí báwọn ló ń ṣe tẹ̀fsírì kùránì kan òun tú sí nǹkan kan àbí òun ṣe òun àkọ́kọ́ ní ìlú kan èyí ò àbá tó ní gbogbo ayé gbàmọ̀ lọ́wọ́ rẹ̀ nílùú kan ní rídíọ̀n kan sẹ́gbẹ̀ yóò mẹ́gbà tí bá mọ mọ́sáàbùdà bí àkídà rẹ̀ bàbá àti ẹlẹ́ jọ́tọ̀ anábì noel ọlọ́run àti bá wọn bẹ̀rẹ̀ náà kọ́ bá wa sí wọn dáadáa kó bá sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kẹ́nìbọ̀dì má wà rí àtànà fẹ́ǹsì pé wọ́n á bí òun léèrè pé kí ni àkídà rẹ̀ kí sì ni wọ́n ti hàbò rẹ̀ torí pé sheikh islam lára àbẹ̀rẹ̀ ti bẹnu ẹ̀sẹ̀ òyìn ni pé wọ́n bí wọ́n léèrè pé kí ni mọ́sáàbù wọn kí ni àkídà wọn sheikh wa ń fẹ́ ní ẹlẹ́sì wípé yàtá ìlì àmọ́sáàbì wá àkídàjì gbogbo àwọn ẹsẹ̀ orin ráǹtì orin 2016 kankan wọn wa tó ti yé bá wọn tó fi jẹ́ pé ẹ̀ta àwọn ọmọ ẹbá wọ ọgbẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ àbáwọn afáhànsàn gbé yẹ́ ti détí in tí wọ́n ń gbọ́ òdá o abẹ́mọ̀ ẹ̀ndá òtù àyí ẹwà àti ní ẹ̀mọ́ ń kòrò lè bí ètò wá dùn náà wá ètò ń dùn sí rí ó lè láti dé rí tó eléyìí náà yẹn wá bá wọn jẹun lódù káàkiri ẹ̀fún wọn káwọn gbọ́ ó yé bá ó yá gbogbo ẹwà wù tẹ̀lé mi bá ti ń yà sáìlì an mazhabi yà sáìlì an mazhabi wà kì í dájí wà kì yà sáìlì an mazhabi wà kì í dájí an mazhabi wà kì í dájí òsìkọ́ ní hùdá manzili hidayati yas'alu manzili hidayati yas'alu orúsìkọ̀lì húdá manzili hidayati yas'alu orúsìkọ̀lì húdá manzili hidayati yas'alu na'am subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kitab da on dúró nìyí torí pé ọjọ́ ti lọ and for questions and answered kala subhanahu wa ta'ala ko gare ni kokan wa wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam tasliman kathira subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk